fatwe mother esther idowu phillips tí gbogbo ayé mọ̀ sí màmá rainbow màmá nàìjíríà. fún àmọ̀ràn fún àwọn olólùfẹ́ yín. àmọ̀ràn fáwọn olólùfẹ́ mi ni pé mo kí wọn wọ́n ṣe àpò ọdún àkúyèdú ẹ̀mí aṣọ̀pọ̀ náà á dá wa sí ọpẹ́ ni fọ́lọ́hún ẹ̀ńtẹ́mí ẹ̀ bá rí ọdún yìí o torí two thousand and twenty kùtùkùwù o ogun jà àìmọye ẹ̀mí ló sọnù àfi yọ̀wọ́ o ṣùgbọ́n a fi gbọ́ lọ́ǹgà ni àwa tá wà láyé àwa tá wà láyé wọ́n sọ fún ẹ pé lọ́dún yìí náà two thousand and twenty one ká múra ká gbàdúrà ká mọ ọlọ́run lọ́lọ́run ká ṣèfẹ́ ọlọ́run èmi ni mo tó báyìí kọ́ ni kò ṣe o ìwọ tó o ní fún ẹni tí ò ní ẹni tí ò ní ìwọ náà má ṣe àyànjúràn débi pé wọ́n á fún ẹ tán wàá tún lọ́ọ́ máa sọ̀rọ̀ ẹni tó fún ẹ ní nǹkan lẹ́yìn torí yẹn ló pọ̀ tẹ́lòmíì ò ṣe ń fẹ́ ṣàánú mọ́ nìyẹn mò ń fẹ́ kẹ́lòmíì wálé àwọn ọmọ torí pé tí wọ́n bá wá tó ṣe wọ́n lórí àyàn ó ní jù yẹn lọ kò fẹ́ fún wọn ni ẹ̀rí ìgbéraga ẹtì ẹ̀ pọ̀ ẹ̀rí bó ṣe ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ èmi dẹ̀ ń gbà yín ládùúrà yín tẹ́lẹ̀ fẹ́ ṣe tíátà tíátà ò yí o tó o bá wọ ọbẹ̀ wàá mọ tó ṣe wàá mọ ibi tó ń fọwọ́ sí wàá mọ ibi tó ń fẹsẹ̀ sí wọn ràn ẹ́ lọ́bẹ̀ lọ ṣe ké wọn ràn ẹ́ lọ́bẹ̀ lọ jalè ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀pọ̀ ẹ́ ń tó o bá lọ ní kó o rán wàá rí wàá lóòrì wàá gbọ́ wàá lóògbọ́ òun ló yìí wàá bẹ̀dẹ̀ sí bí ò ṣe bẹ́ẹ̀ kò síṣẹ́ tí ò le ṣùgbọ́n tó bá fi tọ́lọ́run tì í tó gbàdúrà ọlọ́run á tì í á ṣàṣeyanjú á ṣàṣeyege mo gbà pé lọ́dún ìṣẹ́ gbogbo tá a lé ní two thousand and twenty tọ́wọ́ wa ò tó bá a ṣoríire ànídàmú. nàìjíríà pátápátá àti gbogbo àgbáyé gbogbo tó ń jẹun bí àrùn ọlọ́wọ́ á mú kúrò àní rẹ̀ ànídàmú. kò yí àkú ọdún àkúyèdú ọdún ayabo àríjẹrímu àrínà àrílò àríṣàìsàn. àmọ̀ràn yín fún àwa ọmọ òwe òwe ìsìn àmọ̀ràn yín. mo ti sọ yẹn mo ti sọ pọ̀ ẹ ṣe jẹ́jẹ́ torí lango tí ò sì lówó ọ̀kadà tó fẹ́ lo Lamborghini ẹ̀ ti rí pé amúra gbà náà lèèyàn méjì máa ma ṣọ̀rẹ́ wọ́n máa wá kan tì wọ́n á lò lò ó àìmọye ladies wọ́n gbà tán ni wọ́n kó èèyàn bíi seventy two délé babaláwo tán léèyàn méjì péré náà ètí ìlú níbẹ̀ ẹ wo iye àwọn ọmọ ọlọ́mọ tán ti lò àwọn èèyàn á dẹ̀ máa rìn wọ́n á ṣẹ̀ bá wọn rìn oníkàkù ṣọṣe o pé kàn mọ́ ẹ pé gbogbo ohun tó ní kálukú bá ṣe á gbẹ̀sán ẹ̀ o á jẹ́ ń bẹ ọmọ ẹ̀ náà á o ẹ jẹ́ ká ṣe rere ẹ jẹ́ ká ṣe rere ká lè ní àkọọ́lẹ̀ rere ní ìkẹyìn ayé wa àmín ẹ ṣe.